sọ wípé ó máa ní ládàá ẹni tó ṣe hajj àti ẹni tó ṣe umra ṣé ládàá méjèèjì ló máa ní papọ̀ ni àbí ó máa ní ládàá ẹ hajj ẹ̀yìnkọ́ ní méjèèjì so àti wípé irú àsìkò wo ni ilẹ̀ mímọ́ yẹn because ẹlòmíì lè sọ pé bí aago méje àbí aago aago mẹ́fà àbọ̀ tílẹ̀ bá ti ṣe ìdíkùn òsì láfi ìwọ bá lọ. na hadith yẹn ó ní àlàáfíà láìsí ìlú méjì anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni kẹ́ni tó bá kírun àṣùbà lẹ́yìn imam tó wá jókòó sí ààyè tó ti kírun lẹ́yìn tó rántí ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò kò bá rẹ̀ ru ọ̀rọ̀ lé ayé ọ̀rọ̀ náà bá òun ló kólé kan títí tilẹ̀ wá mọ́ tó wá múnáfíà látà méjì wá yóò gbà ládàá tí o ṣe àjà àti ìmọ̀ràn bẹ́ẹ̀ ló lálàáfíà ti yẹn ní lẹ́sàn kì í ṣe níṣẹ́ kì í ṣe pé ní atọ́ ah, nígbà tí má ti ṣe tèmi èmi náà ti ṣe àjì náà rárá kò ṣe àjì ṣùgbọ́n yóò gbà ládàá lálàáfíà àti tó ṣe ìmọ̀ràn ni. na àsìkò tí Ànábì sallallahu alaihi wasallam tó ní kẹ́lẹ̀ kí ó dúró dà ó ní àsìkò dùhà àsìkò dùhà sì ní ntí àwọn onímọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ kò ní wípé òun ni àtúntẹ́lẹ́sí nígbà tí òun bá ti yọ ogún ìṣẹ́jú àbí ọgbọ̀n ìṣẹ́jú lẹ́yìn tó bá ti yọ náà àsìkò tó hàn mí tó tá bá fi gbà tí òun bá yọ ká fún ní ó kéré jù bẹ́ẹ̀ ó ti àpọ̀jù ọgbọ̀n ìṣẹ́jú ká fún thirty minutes after nígbà náà ká mú náà fi dára ká méjì wọ̀ ní àyè tí àwa wà ìyẹn nìkan tí ṣẹlá sallallahu alaihi wasallam tó Ah, lábẹ́ lẹ́yìn àmọ́ tí ìdìbò bá ń bẹ fún ni àbí hájà ṣẹlẹ̀ sí ni tó dìde kí èèyàn gbọ́ tó pàtàkì bẹ́ẹ̀ tí ó jókòó tó ń ṣàfihàn fún ní ìtọ́ wa ń lò àmúfẹ́ lọ gbọ́nsẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ lè jáde kó lọ kó sì padà tó ti ládàá iná ah, ó sì ń bẹ fún un ti ó ń bẹ fún un tó rí i pé ibi tó ń jókòó sí ìnira ti ń mú òun bóyá kò sí tó lè fẹ̀yìntì níbẹ̀ torí bíbẹ̀ ló ti kéènù ẹ̀yìn ló ti ń ròyìn ó sì ní láti fẹ̀yìntì jésù ẹni náà ládàá náà kọ kò bọ́ fún ẹni náà ó sì wà fún ẹni náà nìkan torí pé ìnira tó bá ti fẹ́ dé fún mi a máa ń gbé kúrò ní ní òdiwọ̀n bí ìbáṣe láǹfààní àti gbé kúrò tó ká tí ìyá yìí nígbà míì túmọ̀ sí pé ládàá yẹn fún wa títí bákan náà bẹ́ẹ̀ lẹ́nu lọ́sí pé ó jókòó sí ààyè ẹlẹ́nu ṣàṣkáàrù tó rántí ọlọ́run àmúgbà tó bí ìṣẹ́jú mẹ́wàá tí àsìkò tí yóò mú náfìlà ẹ̀ máa dé tó máa mú wá tó máa tó wọ́n ní àbá ẹ̀bọ́ ọ̀tà afẹ́tìlẹ̀ fún mọ́ṣáláṣí sórí ẹni bẹ́ẹ̀ tó bá rí bí mo wá ní sọ̀rọ̀ àìlè mọ́ṣáláṣí yóò gbà ládàá yẹn tó bá sì rí bí mo wá náà kó lọ mú wá lélẹ̀ yóò tún gbà ládàá yẹn tó ti sùn àwọn eléyìí ni wọn afá àwọn ṣe àlàyé àní orí ẹ̀ gẹ́gẹ́ bí àfikún lórí ìmọ̀ náà nọ́mbà two. ابن الزنا الذي لا يدري أنه ابن الزنا وما قال له أبوه أنه ابن الزنا قبل موته هل يجوز لأحد أن يخبره أو يجب على أهل الذي يعلم أنه مثل أن يخبره بعد موته نعم آه، الحمد لله آه، بالنسبة لهذا السؤال إذا كان المخبر ثقة وهو عنده العلم علم اليقين بالنسبة إلى ولادة هذا هذا الولد بأنه جاء عن طريق الزنا إذا أخبره إذا أخبره يجب على ذلك الولد أن يقبل ذلك الإخبار من هذا الثقة لا بأس بذلك لكن إن رأى ذلك المخبر بأن هذا س بأن هذا لا يصلح شيئا من عمر هذا هذا الولد لا يخبر بل يسكت يسكت لأن ليس عليه حق ليس عليه حق ما دام أن أن العبد الذي آه، الحب الزاني المتوفى ما دام أنه ما ما أوصى بهذا الرجل بإخبار ذلك الولد وإن أوصى بإخبار هذا الولد بالنسبة إلى طريق ولادته يجب على على ذلك المخبر الرجل أن يخبر الولد وإذا لم يؤسي الأب إن رأى ذلك من المصلحة يعني المخبر يخبر وإن يرى أنه ليس من المصلحة يسكت نعم آه، الذي زار آه، صديقه من مكان بعيد آه، مثل كانوا من لاروس كويس نمبر 3 number three ẹ̀yìn ìwádìí number four now. now. Báyọ̀ ni ìyá lọ sí. Báyọ̀ ni ìyá lọ sí. na irun tí a bá fẹ́ san irun tá a fẹ́ complete lẹ́yìn imam ojú méjì ni ló gbà wá ó lè dá sí pé ojú kan ó nílẹ̀ ju ìkejì lọ alákọ̀ọ́kọ́ òun ni al-itmam a complete ẹlẹ́ẹ̀kejì òun ni al-qada kárí pé ká san gbèsè tá a jẹ ẹni tó ń complete kò san gbèsè ẹni tó ń san gbèsè kò complete so méjèèjì náà lè ní owó àdúgbò ẹsẹ tó ti yé ṣùgbọ́n ká complete ká pé òun lórí lè ju kálá san gbèsè lọ torí pé yẹn ni ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ni wọ́n fi ẹni lẹ ìtumọ̀ ká complete rí i pé irun tá a bá ti bá lẹ́yìn mọ́ a máa kà kún ìbẹ̀rẹ̀ títí wa ìmáàmù ń kírun ọ̀nà ìṣá ó ti kí méjì ká tó jọ yẹn àwa jọ yẹn ní méjì gbẹ̀yìn méjì gbẹ̀yìn táwọn akẹ́kọ̀ọ́ ìlú mọ́mù yẹn á kà fún first second ti wà àníkà fún third fourth kó lè gbé lọ́dọ̀ mọ́mù third fourth ni àwọn lọ́dọ̀ ti wáyé kí ni ìkíní àti kejì tó tún bá ti sálámà tán á complete kí lè máa mú wá ìkẹta àti kẹrin third fourth tó ti yé ìyẹn àbọ̀lù gbogbo irun tàbá fẹ́ tàbá ké lẹ́yìn ìmọ̀ tí àbá láti bẹ̀rẹ̀ ìkejì ọ̀rọ̀ gbèsè ni pé abá méjì lẹ́yìn ìmọ̀ mọ́mú ti ké méjì àwọn ajọ́ yẹn ní tí mọ́mú ka méjì yẹn kó làárọ̀ máa kà kún mọ́mú kà kún kéde third fourth sọdá pé àárọ̀ àti kéde third fourth tó ti ó wá kó kéde àwa reverse this is third fourth àwọn àjèjì um first second wa tó ti first second àwọn amúwa so eléyìí arínú àwọn onímọ̀ tó rí àwọn náà fi rinlẹ̀ ṣùgbọ́n ti eléyìí ò rinlẹ̀ tó tàkọ́kọ́ anábì sallallahu alayhi wa sallam nínú sahih muslim ó ní ìdá lórí ẹlẹ́sọ̀lá ọ̀rọ̀ ìdá òkè ìgbà ti sọ̀lá wọ́n má ti gbé ní dúró فلا تسعوا مما سارق عليكم بالسكينة قل وليكم يقولوا سكينة قلوا يفقبالي يفربالي يعني كم من سكينة يفربالي كما أبقى يقول سكينة وسيسا سكينة قو ولا لو دوين قول يسا سكينة قل دوين قول يقول يفربالي وعليكم بالسكينة والوقار كل كل فما أدركتم fasọ́lù ntẹ́ bá bá fasọ́lù ẹ̀kí lẹ́yìn náà wà máa fa àtàkùn tó bá bọ́ fún yín fa àti mú ẹ̀ complete so eléyìí tí ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ hadith fẹ́lẹ̀ ẹgbẹ́ wa ni gbé wá pé fàdó fàdó ẹ̀sán gbèsè ẹ̀ ètò ìyẹn ni yàgbẹ́ ló fi wáyé lọ́dọ̀ àwọn onímọ̀ náà èyí ò tí a bá lò méjèèjì kò sí láì fi níbẹ̀ gbọ́ àkọ́kọ́ yìí ó ń de ojú ti kejì lọ náà báyìí sí. Nah na Alhamdulillah, béèrè tí a béèrè wípé ṣé àwọn èèyàn nìkan là ń kírun àbí àwọn ẹ̀dá ọlọ́run bá yókù náà kírun àtàwa àti gbogbo tó náà bá dá pátá gbogbo pátá là ń kírun títí yẹ kódà àwọn ẹlẹ́ka àwọn kírun igi àwọn máa kírun ẹyẹ àwọn máa kírun àjọ̀nú àwọn máa kírun ṣùgbọ́n tó bí yàtọ̀ ní wípé ọ̀nà wo àbí ọ̀nà tá à ń gbà kírun ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní al-Qur'an al-Karim bẹ́ẹ̀rẹ̀ sọ́tù Isra ọlọ́ba ní gbogbo tí òun náà bá dá onímọ̀ ń kírun àwọn dáàbà àwọn ẹran ọgbọ́n náà ló ń kírun walakin la tafqahun ṣùgbọ́n a lè bí wọ́n ṣe ń ṣàfihàn fọ́nà a mọ́ tó ti yé àwọn òní mọ̀ a ní ẹ̀sẹ̀ ti pé tá a bá tó sá fún mọ́ṣáláṣí ká mọ wá retí àgùntàn kó mọ bọ̀ kó náà wá kó ṣe gọ̀ọ́gọ̀ kó wá dúró ti wà tó ti abafẹ́ yẹ̀ mọ́rùn ẹlẹ́dẹ̀ láàyè kí kó wa gbogbo àwọn náà máa ń kéwì tó ti àbájáde kí ni wọ́n á ṣáá mú wọ́n lè bàbá mọ́ṣáláṣí lábàá kó adìẹ rẹ̀ oníkálukú kalẹ̀ ẹsẹ̀ náà dání mọ́tíláṣí máa ara tètè umamon ọlọ́run ṣe wá ní Jadi umamun, Allah ṣe wá ní in groups àwọn èèyàn á kò sáfù á bàrà wá Jadi, ni tètè yé àwọn àlùjọ̀nù àwọn kò sáfù àwọn bàrà wá kí ni àwọn ẹran oníbàwọn náà ṣe kí ni tẹ́lẹ̀ pé àwọn èyí táwọn àgbọn ṣe gan ṣáwọn àgbọn máa pàǹkì nù wọn máa pàǹkì nù wọn máa pàǹkì nù ṣùgbọ́n àlàmọ́ pàǹkì nù báwọn ṣe máa pa wọn kírun táàsì máa pa wọn kírun désì bẹ́ẹ̀ làwọn náà máa pa wọn náà kírun táwọn náà máa pa wọn náà kírun sórí kálukú lọ́nà bá ti fún ní ìlànà àti ọ̀nà tí ó gbà ìjọsìn kì í ṣe báwọn ṣe ń kírun ní ayẹyẹ ṣètè oníkìdíkan náà ń ṣe káàkiri Facebook àwọn ẹyẹ àwọn ẹyẹ wá tó báyìí ọ̀gbọ́n wá dúró sí ibi gbogbo làákàyè jákujáku ṣé ọlọ́run sọ pé àwọn ẹyẹ máa ń kí ni àwọn máa ń kí ni máa ń kí ni no kò bẹ́ẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ kò sí tọ́lọ́run bá dá tí kò fi tí tí ò kí jọ́sìn fọlọ́ tí ì ṣàfọ̀mọ́ fọlọ́ gbogbo tọ́lọ́run bá dá pátá ni wọ́n jọ́sìn fọlọ́ ọlọ́run wà lè lọ máa fi sàmà wá àti wàlẹ́ àrùn wàlẹ́ láàyè yẹ́sùn tuntun máa fi sàmàwá àti ìwà àrùdìtọ́ àlùkàdà ọlọ́ni gbogbo ti pẹ́ sọ́mà àti lè pápátá òun náà bá náà forí balẹ̀ wọ́n fẹ́ wọ́n pọ̀ òun náà bá lòun lé sọ̀rọ̀ ní wọ́n bá sí àwọn ohun ọ̀ṣùgbọ́n èyí tí àwa èyí tó jẹ́ títí wa òun làwa mọ̀ yẹn ni òfin lọ́nà fún wa náà kúrò nínú hadith tó èyàn wá ṣe research wípé ókè mo fẹ́ ṣe research nísìnyí báwo ni ejò ṣèlè ejò ọká báwo ló ṣe ń kírun fẹ́ báwo ló ṣe ń sin náà fẹ́ mọ́ ìyẹn darí ẹ̀ láàmú rẹ̀ kò ti torí pé àwọn ọ̀nà dáhùn ọlọ́run tó dáhùn ó ti fi irú ọ̀nà àti ìlànà tí wọ́n gbàdúrà sí bọ́ọ̀nà ọ̀nà tó ti fi síbẹ̀ ṣùgbọ́n àwa títí wa ò ní tó ti so gbogbo tó náà bá dá pátá kò sí nǹkan náà kódà tó fi mọ́ fáànù kò sí nǹkan náà tí kò jọ́sìn fọlọ́ kò sí ṣùgbọ́n náà tó ń gbà jọ́sìn fọlọ́ ààrẹ mọ́ a sì ní mọ́ expect káàdì ẹmọ ní Allahu Akbar Allahu Akbar la ilaha illallah tó bá wáyé tó bá wáyé bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ fi ṣe ìmọ̀ fún wa ni ó fẹ́ fi lé wa padà sí ojúṣe ti wa tẹ káwa ṣe káàṣe kìí kọ́ máa yẹ́ pé adìẹ kan nílọrin ń pèrún adìẹ kan orúkọ kan lọ́yọ̀ọ́ ó ṣe kàn mọ̀ ìmọ̀lélẹ́yìn ó a tún rí àwọn ọmọ àtàwọn ẹlẹ́dẹ̀ tí wọ́n kó jọ ẹlẹ́dẹ̀ kan wá dúró bí mọ́mú wọn ó tún gbé lábà ní gan gbogbo eléyìí à ń dára wọn àágbà pé bẹ́ẹ̀ ni kò sí tọ́nà ọba dà tí kì í sin náà àmọ́ náà náà ń gbà sí náà ọlọ́run tó dá wa ó ti la ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú wa tá a máa gbà sí náà tá a gbà a lè mọ tajà a lè mọ tẹran a lè mọ ẹ lóṣìṣìṣìṣìṣì a lè mọ ti a lè mọ ṣùgbọ́n àwa àti àwùjọ náà bákan náà ìlú kan náà lẹ́nu àwẹ̀ kan náà lẹ́nu gbà zaka kan náà lẹ́nu kankan náà lẹ́nu jọ́sìn tọmọ ìdí ní àti àwùjọ náà torí bá a ṣe rí náà wọ́n ṣe rí ti yé ṣùgbọ́n àtọ̀ ti bẹ láàrin wa sí wọn ni wípé ọlọ́run mọ́ ń ju títí wa lọ. àwọn ò sì lè rí wọn báwọn bá jẹ́ lè rí wa àwọn lè rí wa àwọn àwọn lè rí wọn irun àjọ ń kí irun pípé kódà wa kírun pẹ̀lú wa náà papọ̀ ṣùgbọ́n lè rí wọn àwọn sì last question wà wọn á ní wọn fúlà lọ wọn lè tí ì má kò tí gbé wọn dúró wọn á ní wọn fúlà lọ ṣé màá sọ̀kù mà wọn á dùn pàdé kó tí ì yẹn kọ́ ó lè kó wọn gbé wọn dúró ṣé màá sọ̀kù wọn fúlà yẹn àbí màá dú ẹ̀yìn wọn àbí màá ní ọ̀fẹ́ tó tó dú ẹ̀yìn èyí tí ó dáa fún yàn tó máa ti ń ṣe kọ́ ọmọ lọ́wọ́ tí yẹn sì lè náà fìlà lọ èyí tó dáa fún yàn ó ní kí yàn break náà fìlà yẹn anabi sallallahu alaihi wasallam ní ìdá àwọn kéèmà ti sara wọn fi lè gbé ìdúró فلا صلاة إلا التي إلا التي أقيمت ó ní kò تموت àfi èyí tí إلا ti gbé dúró nígbà wàmí الله lọ́túbà àfi ọ̀ràn yẹn àyànná fìlà lọ́wọ́ wọ́n kàn ṣe ìkọ́mọ ní bọ́m̀bẹ̀ ti dé kábíríkè ẹni gbé káwà kábíríkè tètè àwọn afáàmì ni wọ́n ṣe lálàyé pé tábàfẹ́ súnmọ́ àti tètè parí ẹ̀ káyì tètè parí ẹ̀ tó ti yé ṣùgbọ́n ìsúnmọ́ àti parí ẹ̀ nìsbí ó wà relative so èlé mẹ́wàá òkú ẹ̀ nraka mẹ́rin mi ti fi mẹ́ta ó súnmọ́ bí ìsúnmọ́ àti tètè parí ẹ̀ ọ̀kẹ́yọ̀kan èlé <laughs> mi sàn gba nraka méjì mo ti kẹ́yọ̀kan tó ti mo ti kóra mo ti débi rí ikú ẹlẹ́kejì ó súnmọ́ bí ìsúnmọ́ èlé mi ìráwọ̀ òkú wà ní àtayá tó ń máa fún wa ní fọkànbalẹ̀ ní pé gbogbo tá a ti ṣe nínú àfọ̀mọ́ àti ìjọsìn ní àgbàládẹ tó bá ti wá kí ìrun yẹn tán ká wá mú nọ́fìlà yẹn wá padà tó bá já sí pé nọ́fìlà tí ó pàtàkì ká mú wá padà yẹn èwo ló wá padà wá ṣe ní méjèèjì pàtó mọ ètò wa kí ló wá padà ṣe. mo ra sáàdì. mo kíwù tó mo ìfún àmọ́ mo lè jẹ́ mẹ́rin àti fẹ́ yan kátàkà méjì mo lọ tún mẹ́ta tó mo yan mẹ́rin tí mo kọ́ orí bàjẹ́ mi pé mo gbé mi sí. lẹ́sìn ó wà ó wà lórí mi ó fẹ́ kí méjì àbí ó wà á mọ̀ pé ah, ṣé ó ti pé méjì àbí mẹ́ta òun dá òtún gbé àbí ẹ mo náà mo wá ń béèrè pé èwo ló wá padà wá ṣe ṣó padà tún lékún ni àbí o kàn lọ jókòó bẹ́ẹ̀ because ntí o bá padà ṣe àbí tó bá fẹ́ ṣe o padà bí ìdájọ́ táwọn tó máa jẹ́. mo ti dòwú pẹ̀lú ọmọ ẹ̀dá. báwo ni báwo ni ọmọ ẹ̀dá lóyún. mi dáhùn sí ọmọ ẹ̀dá méjì bọ́dì <laughs> mo dáhùn sí ọmọ ẹ̀dá méjì. ok. náà tó bá ti ń ṣiyè méjì pé mẹ́ta náà méjì mẹ́ta náà méjì mẹ́ta náà méjì o ní ti sálámà wà á kọ́kọ́ wà á conclude lórí ìkan nínú méjèèjì kò lè dé mẹ́ta àti méjì ìrẹsì mẹ́ta àbí méjì ìdí mẹ́ta àti méjì wọ́n á ní mẹ́ta àti méjì dídí mélòó nìyẹn ó ti di márùn so mẹ́ta àbí méjì àbí méjì àbí mẹ́ta ìkan nínú méjì ló máa jẹ́. so wàá wò ó tí ọkàn máa mú jù tọkàn máa mú pé méjì ni ló ti kí o lè fẹ́ kí méjì ọkàn náà méjì náà ló ti kí ìyẹn ló padà pọ̀ jù lẹ́mìí ẹ̀ jù tí wàá ṣe tó wàá sálámù tó bá ti wá sálámù kan wàá mú méjì wá lẹ́yìn ẹ̀ títí yé wàá mú méjì wá lẹ́yìn ẹ̀ títí yé sí mọ́tò mẹ́ta ni ìyẹn ló pọ̀ jù lẹ́nu ẹ̀ pé ó ti lékún tó ti bó ṣe ṣe lé bẹ́ẹ̀ ló ṣe máa ṣe bó ṣe ṣe èyí tó ṣe bẹ́ẹ̀ ló ṣe máa ṣe wọ́n tó wáyé pé wọ́n fẹ́ kí mẹ́ta ó wá jó wá pa mẹ́ta náà méjì mẹ́ta náà méjì mẹ́ta náà méjì ah èyí tó wá pọ̀ lẹ́nu ẹ̀ pé méjì ni tó máa ṣe ni pé wàá dìde wàá mẹ́yọkàn ẹ̀yọkàn wá tó ti ẹ̀kọ́ tó máa mú wáyé irú ẹtí tó mẹ́ta ni àbí bá wa sálámù tó bá wa sálámù tán bá mú forúkalẹ̀ méjì wá tó ti yé sí so a máa mú forúkalẹ̀ méjì wá lórí irun nígbà tí irun tí ó bá dá wa lójú àbí èyí tó pọ̀ jù lẹ́nu wa òun ni wípé irun tí à ń kí tó ti ó ti pé a wà sálámù a kò forúkalẹ̀ méjì wá ṣùgbọ́n tó ẹgbẹ́ tó bá pọ̀ jù lẹ́gbẹ̀ẹ́ wáyé pé ní tá à ń kí kò tí ì pé àní ti sàrámù àárí pé a complete pẹ̀lú tá a lérò pé kò sí ń bẹ̀ tó ti fi pè tó bá ti wá mú òun náà wá àyẹ̀ṣẹ̀ wá sálámù àyẹ̀wò àti wá mú fòlùkalẹ̀ méjì wá ṣé ó clear ṣùgbọ́n mọ́tò bá dá sí pé nígbà míì kí ẹ máa ń kí mi lọ́wọ́ bẹ́ẹ̀ tí ó ń kí mi ó ń kí méjì kò dáàtú wípé méjì kò àbí mẹ́ta kò ní ẹnu ẹ̀ kò kò méjì yẹn náà ni wọ́n ṣe mistake tó ti yé ó yẹ kó ṣe subhanahu rabbi alazi tó bá ti fi tẹ̀ tí wọ́n bá ti rò kú ó dábìá tá a máa ń ṣe nígbà tá a bá forí kan lẹ̀ àbí ó wá gbàgbé kò wá ṣe ó wá ṣàtàyà ló wá rántí pé ah ní ìṣe nǹkan báyìí kílẹ̀ ní yẹn máa ṣe ọlápótú kúrò ní ààyè yẹn tó ti yé bẹ́ẹ̀ sì ni tí kò ṣe kò kí ń ṣe nínú àwọn òpó òpó ìrun tó yẹ kó nínú àwọn òpó òrun ni ó máa ba rákà tí kò ti ṣe yẹn ó máa bàjẹ́ àìsè múrákà ní ìwà yẹn ni pé lẹ́yìn tó ti kí méjì tó ti jókòó yẹn àìsè tó máa mẹ́yọ kan wá àwa mẹ́yọ kan wá tó ti yé torí òpó ìrun tí ò bá ti sí òpó bẹ́ẹ̀ tó kúrò bá ti pé ìrún yẹn ti bàjẹ́ wọ́n tó wáyé kí n tó ṣẹlẹ̀ sẹ́ni ẹni pé kò ṣàdúrà tá a máa ṣe níbi ìforíkanlẹ̀ àbí àdúrà rò kú ni kò ṣe ó wá rántí màtó ṣe tàyà lọ́wọ́ ó má bànújẹ́ tó ti torí pé ìrún rẹ ó ti yọ kúrò níbẹ̀ ó yẹ kó ṣe àdúrà ó yẹ kó ṣe àṣkárà díkìrù níbi ìforíkanlẹ̀ kò ṣe àbí níbi ìrùkù ó ti yọ kúrò nínú ìrún ni àbí kò yọ kúrò bó ṣe yọ kúrò yẹn kò ní ti sàrámù tó bá ṣàtàyà wọn parí àtàyà rẹ tán á mú forúkọ rẹ méjì wá á ṣe wà sálámù ṣe ó clear وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله